ẹ fẹ́ mọ̀ báwọn ọjà títà wa ṣe ń lọ láì darapọ̀ mẹ́nikẹ́ni ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan fún àwọn ètò ìdarapọ̀ pẹ̀lú ìjọ kan ẹ tẹ òǹtẹ̀ èjì ẹ bá fẹ́ darapọ̀ mọ́ àwọn ètò wa ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.